ló wí báwọn. ẹ bá mi kí o ọ̀gá mi ni adémọ́sù rẹ̀ mí lẹ́kún ọmọ mi ìyá mi ni ìjínjí lówùrọ̀ tó Mìíràn Báṣọlá ló jí mi ó ní oge ayọ̀bọ̀ máa ń gẹ̀ẹ́sì nínú mi lónìí wọn ò ní kan sẹ́ rárá èmi bá bílẹ̀ rẹ̀ wípé kí ló ń dùn ó nínú ọjà rẹ̀ ó lónìí ní ìṣọjọ́ bíi tún ìwànú òun ó ní màmá òun ni ó lọ́gàá òun nínú iṣẹ́ alága sí tó ní. gbogbo aláṣẹ àtolùdarí adẹ́rẹ́m communication máa dá gànjọ́ gànjọ́ ọmọ rẹ̀ Ọbáṣọlá ló rán mi sí ọ ó ní ìyá òun ni ó lọ́gá òun ni ó wá ní kí ọ ó ní kí ọ olóhùn mọrírì rẹ olóhùn kò gba gbogbo ohun olóhùn mọrírì rẹ o ó ní bóun lówó ara sọyán fún ọ bóun lówó ara láàrin bàbá ṣọ bóun lówó ara yún bàbá lẹ́kẹ̀ ó ní kí ọ kí n kí ọ ó ní bóun máa ń fi gbogbo ọjọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó ló tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ èrè ọ̀hún wádìí bàbá tó bí ọlọ́mọ lẹ́ ọmọ wọn lódò lẹ́wọ́ nílùú Ìjẹ̀bú Òde lẹ́ ọmọ lẹ́wọ́ ọmọ ẹ ọmọ àràwá olùpẹ̀ òkun abúlé ṣòwò ọmọ ìṣíwọ̀ ìpẹ̀tù àjò ọmọ ìṣíwọ̀ pẹ̀tù àràmàṣà ẹni tí ó màràmàṣà kó fọwọ́ ra náà wò náà oríṣiríṣi wọn tó fi bẹ́rù tó fi bọ́mọ tó fi bọ́ lórí láàfin ọmọ àdìgbòlùjà nítorí wọ́n sí ọmọ kó wọn jọ bá wọn jà òbẹ́lì kan já fọwọ́ gún gbogbo ilé lẹ́nu alẹ́ lẹ́yìn òǹlara wájú òpagìrì dúró ṣinṣin kí gbogbo ọ̀tá dojú bolẹ̀ ọmọbìnrin ìjọbìnrin lọ ọmọ dáṣọ sílẹ̀ joyè ọmọ ìlú arẹ́yẹ aróko aróko tó ẹyẹ ti fò lọ ọmọ olúmọ olùmọ̀gbọ̀n àyà yóò olùmọ̀gbọ̀n àyà yóò bọ́ sí kí wọ́n nù. àyà wọn ní ṣàgámù ẹwà àṣà wọn ní pọ́ìkì pọ́ìkì ẹsẹ̀ ẹ̀lùkù mẹ́dẹ́mẹ́dẹ́ o ẹ̀lùkù mẹ́dẹ́mẹ́dẹ́ ìyá rere ó máa pọ́jọ ọdún orí kádùn o ìwọ tó ń ṣọdún òní ló tún ṣe mí sí lágbára ọlọ́run ọba onífẹ́ yìí ṣàṣe mọ́ ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń pa ọ́ lẹ́rìn ó wá nípa ọ́ lẹ́kọ́ ìwọ onítọ̀nàwó sáré ọmọ lágbára ọlọ́run ọba ìgbéga ìtẹ̀síwájú ni yóò túbọ̀ máa jẹ́ tirẹ̀ lágbára ọlọ́run ọba happy birthday to you.